ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti yá fi gara òun làwọn kan fi ṣe ta sí o so kò sí kan ọlọ́run nìkan lójú o only God na God pass anybody anything God pass anything bẹ́ẹ̀ sì ti yá ẹ̀rà so kí n ga sáwọn pàdé ẹ̀ ta sí ló fi ń ṣe ní Düsseldorf ní Germany everywhere expensive gbogbo kan wọn expensive in Germany wọn lọ ń ṣàánú wa èmi gan expensive for you. pastor no one go heaven again come comot your eye for church money na pastor get them. members donated blood for the pastor and the same pastor get attacked by who by unknown gunmen members is celebrated Dissident as a miracle. Bulletproof safety pastor, not a miracle. Members worshiping their pastor, never wise up. Pastor, no one go ever again. No. Uh. Pastor, pàdé I àwòrán wo lọ ṣe pàdé ládùn pastor no wan go help comot your eye for church money na pastor get am members donated bulletproof car for the pastor security no get bulletproof car members no get bulletproof car members worshiping their pastor dem never wise up plenty people pamela im pastor only pastor no die o oh. pastor